إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له واشهد ولا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون السلام عليكم ورحمة الله وبركاته ní òní a fẹ́ ṣe àlàyé tó jẹ mọ́ kádàrá alikọ́dàrá kádàrá ó jẹ́ ọ̀kan pàtàkì nínú orígun ìmánì mùsùlùmí mẹ́fẹ̀ẹ̀fà orígun kọ̀ọ̀kan ẹni bá gbé igbági ọ̀kan nínú orígun mẹ́fẹ̀ẹ̀fà ìgbàgbọ́ àwa mùsùlùmí ẹni bá gbé igbági pẹ́rẹ́ iná ń wù wọ̀ nítorí pé lórí orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí la fi ń jẹ́ mùsùlùmí òun ni ìpìlẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ gba Islam ọ̀rọ̀ ìpìlẹ̀ kò rújú wípé ohunkóhun tó bá fẹ́ dúró dáadáa ó gbọ́dọ̀ ní ìpìlẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀. tí ẹnikẹ́ni bá ti wá wà nínú rújúrújú sí ọ̀kan nínú àwọn orígun ìmánì ọ̀rọ̀ rẹ̀ léwu púpọ̀ àlàyé kejì ni pé nígbàtí àwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀ àìmọ̀ ọlọ́ràn nígbàtí àwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀ tí ò dáa àìmọ̀ ní àìmọ̀ ní ọ̀ràn títí dìgbà tí ọ̀rọ̀ náà tọ́ba tó forí gbárí pẹ̀lú aya alukur'an tàbí hadisi anabi tó fẹsẹ̀ rinlẹ̀ bákan náà tí àwọn èèyàn bá wà lórí ìyapa tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ń takora wọn àìmọ̀ lọ́ràn àfìgbà tí àwọn tí wọ́n yapọ̀ òtítọ́ tí wọ́n bá tó ń tìràn mọ́ àyà kan nínú alukur'an tàbí àdìsí kan nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam tí àyà náà tàbí àdìsí náà tó sì gbangban tó lágbára débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ordinary muslims tí wọn ò láǹfààní àti gbọ́yé àfi ọ̀wọ́ àwọn onímọ̀ nìkan irú èyí tó bá ti ṣẹlẹ̀ dandan ni fún àwọn onímọ̀ tí àwọn èèyàn bá ti ju òkò ìrújú sínú ọkàn àwọn èèyàn kí àwọn onímọ̀ kí wọ́n sì yanjú ẹ̀ nítorí kí ẹnikẹ́ni má bàa ní ìgbàgbọ́ kan tí yóò máa fún ní wàhálà ẹ̀mí tí yóò máa kó ẹ̀mí ẹ̀ sínú àkúkú mọ èyí tí ó kúkú já sí ń lára àwọn àyà tí ọgbọ̀ngbọ́n tó lágbára tó gbẹlẹgẹ́ ó ní àyà thirty nine. aya 39 nínú sora tụrụ ra adị ayaa 39 nítorí pé àwọn tí wọ́n sọ pé kádàrà máa ń yí wọ́n ń tọ́ka á sí wọ́n ní aláwọ̀ sọ pé yie mụ hụ lọ́ọ̀hụ̀ maa yá chaa u wa iwefu wọ́n ní ọlọ́run máa pa ọ̀hùntọ́báwụ rẹ nínú kádàrà ẹ̀dá. yóò sì fi èyí tó bá wù ú rinlẹ̀ wọ́n ní ajá sí pé tí ọlọ́run bá ti kọ kádàrá ẹ̀dá ká tó délé ayé wọ́n máa ń pa àwọn kan rẹ́ lẹ́yìn ìgbà tá a délé ayé. wọ́n wá tún ń tìràn mọ́ bí ọjọ́ lèlátùlẹ̀kọ́dìrì wọ́n sọ pé òru lìlátùlẹ̀ kọ́dírì ó wà fún yíyí kádàrá padà àwọn míì wọ́n tún ti ràn mọ́ òru nisfu ṣàbán òru ìlàjì ṣàbán wọ́n tún ti ràn mọ́ yẹn náà wípé ọlọ́run tún máa yí kádàrá padà lẹ́yìn yẹn wọ́n tún rí àwọn ìtàn kan tó ti tẹnu àwọn àfáà jáde wọ́n ń rí tìràn mọ́ láti fi sọ pé kádàrá máa yí padà ọ̀kan pàtàkì nínú ìtàn tí àwọn èèyàn máa ń mú wá ó ní ìtàn kan tí sheikh dr muhyiddin ajani bello ẹni tí a mọ̀ sí oníwàásí àgbáyé tó mú wá nínú késẹ́ẹ̀tì rẹ̀ pé àwọn mẹ́ta kan wọ́n bẹ anabi musa aleyhi salam ní adua. ọ̀kan nínú wọn kò rí ọmọ bí ọ̀kan nínú àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò rí ọmọ bí wọ́n ní ìkejì olówó olùsì wọ́n ní kẹta aláìlera àbí ọ̀kan kò rọ́mọ bí ọ̀kan olòṣì ok ìkẹta olówó náà wọ́n wá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bẹ Musa ní àdúrà èyí tó wá forí sọ kádàrá ń bẹ gangan òun ni ti arábìnrin tí wọ́n ní kò tí ì bímọ wọ́n wá sọ fún Musa pé ìwọ Musa. ó ní ọlọ́run ti ṣeun ní àgàn nínú kádàrà ṣe bóun ló kọ kádàrà tó bá tún wá yí kádàrà ń padà tó tó wá sọ òun di ọlọ́mọ ta ni ó mú sí i wọ́n ní gbólóhùn yẹn ló wá wú ọlọ́run lórí lọ́lọ́run fi wá sọ pé ọ tó sọ yẹn ń yí padà. a ti sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pò ní bímọ ni àwa yìí náà la sọ bẹ́ẹ̀ a tún wá yí padà báyìí pé ó bí ọmọ ọmọ tó wà á máa bí o yóò wá jẹ́ méjì méjì méjì méjì méjì ó sì bí méjì méjì méjì ní ọ̀nà mẹ́wàá gbogbo ẹni tó bá gbọ́ àwọn ìtàn yìí látẹnu àwọn àfáà àbá àfáà kọ́ ṣe kùmú ìdí nì wọ́n sọ pé kádàrá a máa yí ṣe ti rí díẹ̀ nìyẹn o nínú nǹkan táwọn èèyàn ń tìràn mọ́ láti fi rinlẹ̀ pé kádàrá ẹ̀dá a máa yí ẹ wá jẹ́ ká lọ wo àlàyé tá a fẹ́ ṣe lórí súrọ́tù ra'ad quran thirteen a gbé àlàyé yẹn lórí aya thirty eight. 39 eyi awafi masori ya 139 yiti wasope ibenolotsope kadaramji alasbu hatlaoskpe walakod arusrnaruslamkobilika وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب ولقد أرسلنا رسلا من قبلك dájúdájú a ti rán àwọn òjíṣẹ́ kan níṣẹ́ síwájú rẹ ìwọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam akuku ti rán àwọn òjíṣẹ́ kan níṣẹ́ síwájú rẹ. وجعلنا لهم أزواجا وذرية a fún an ya'tiya bi ayatin illa bi idhnillah kò lẹ́tọ̀ọ́ fún òjíṣẹ́ kan láti mú àmì kan wá àyàfi pẹ̀lú àṣẹ Allah likulli ajalin kitabe gbogbo ìṣẹ̀lẹ̀ ló ní àkọsílẹ̀ àyà yìí ó ní sábàbí ó ní okùnfà okùnfà rẹ̀ ni pé àwọn ọ̀ṣẹbọ wọ́n ń sọ fún ànẹ́bì pé ọ̀rọ̀ rẹ̀ ò kúkú yé wa òun péré lánàbí ọlọ́run ní ọlọ́run rán ṣẹ́ ó sì fẹ́ ó tún bímọ òun péré lánàbí ọlọ́run a ní o òkè dilẹ̀ a ní kó jí òkú dìde ò lè jí dìde a ní ọ̀làjú afọ́jú ò lè là á ó sì ń pẹ́rẹ́ ní òjíṣẹ́ ọlọ́run èsì ọ̀rọ̀ wọn lórí ohun tí wọ́n ń sọ láìdá sí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ohun tí wọ́n ń béèrè fún pọ̀ wọ́n ní tí ọba fẹ́ káwọn gbà pé òjìṣẹ́ ọlọ́run ni ọ́ ọya kọ́ ilé irin gidi kan tí ò ní sírú rẹ̀ tí ó jẹ́ ilé góòlù àti fàdákà kọ́ tàbí kọ́ ọ ní ọgbà oko dàbínù tí ó pọ̀ rẹ́gẹ́dẹ́ tí àwọn odò máa sàn láàrin rẹ̀ tí ò ní bùkátà sí pé kẹsẹ̀ lọ máa wá omi wá láti bòmíì tó o bá lè ṣe yẹn ọ̀dà àwọn fẹ́ kó o gun sánmọ̀ lọ báyìí káwọn máa rí ọ pé ò gun sánmọ̀ lọ wọ́n tún ní tó o lè ṣe yẹn wọ́n ń pe kinní kan lájà nù lẹ̀ àwọn fẹ́ kó o lọ sínú ilẹ̀ ilẹ̀ ilẹ̀ keje lọ́hùn lọ́hùn lọ́hùn kọ́ ọ lọ ọbẹ̀ kọ́ ọ lọ mú tí bá ń bẹ ń bẹ̀ wá. wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní taari àwọn iṣẹ́ kàbìtìkàbìtì tó jẹ́ iṣẹ́ ìyanu wọ́n ń taari ẹ̀ sànàbì pé kànàbì ò ṣe. tọ́ ọ bá ti ṣe kán bẹ́ẹ̀ àwọn gbọ́ ọgbọ́ ànábì náà wàá fọ́ ọ lẹ́rán wò pé kémi náà sì lè gun sánmọ̀ lọ. kí n sì lè kọ́ ilé ńlá tí wọ́n ń béèrè kí n sì ní ọgbọ́n oko tó tóbi ọ̀rọ̀ wọn yìí wọ́n ń ba ànábì nínú jẹ́ nípa pé àwọn ń sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé tó bá mú àmì wá àwọn ò gbàgbọ́ ọlọ́run sì ti mọ̀ wọ́n ọlọ́run wá fẹ́ dùn ànábì nínú. No má wulẹ̀ banújẹ́ àkọ́kọ́ náà kìí ṣèwọ ni òjíṣẹ́ àkọ́kọ́ àwọn tí mo ti rán síwájú rẹ wọn kìí ṣe màláíkà màláíkà ni kìí fẹ́yàwó ni kìí bímọ àwọn tó ti wá síwájú rẹ wọn fẹ́yàwó wọn bímọ èyí tí ò fẹ́ yàwó wọ́n bí òun náà ni èyí tí ò bímọ wọ́n bí òun náà ni àdámà bíbí àdámà níníyàwó wọ́n ń bẹ fún àwọn ànábì ọlọ́run nítorí náà ìyẹn kì í ṣe ẹ̀sùn lórí rẹ pé nítorí pé o ti níyàwó o ti bímọ ni ọ wàá sọ ọ́ di ẹni tí kò lè jànà bí ọlọ́run rárá bákan náà àmì tí wọ́n ń béèrè fún yìí kò sí ànábì ọlọ́run kan tọ́lọ́run ránṣẹ́ rí tó ga sí pé fúnra ara rẹ̀ nínú agbára ti ẹnìkan ló ti mú àmì wá kò sí. Si gbogbo àwọn ànábì ọlọ́run tí aláwo sì fún wọn ní oríṣiríṣi àmì láti fi hàn pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n kò sí kankan nínú wọn tó fúnra rẹ̀ mú àmì wá àmì tó wọn ọlọ́run ọba yọ̀ǹda kò sẹ́ni tí ó mú wá kí wàá lọ́nbàánú jẹ́ sí. Si ṣé títí ọ àyàtọ̀ ni ọ dá àmì mú wá fún wọn kí wọ́n lè bá lè gbọ́ ọgbọ́ kí sì ló fi dá ọ lójú pé tó o bá mú àmì wá wọ́n gbàgbọ́ ọlọ́run wá mú àwọn àyà wá náà lè àárín fànàbí tí fi ń sọ fún pé kò sí ìdánilójú pé àwọn èèyàn wọ̀nyí ó gbàgbọ́ ọ̀ ẹni tó bá fẹ́ gbọ́ ló ń gbọ́ kì í béèrè àmì ẹni tí ó gbọ́ ló ń gbọ́ kì í béèrè pé kí ìyanu ó ṣẹlẹ̀ kóun tó gbọ́ ló ń gbọ́ àìmọye ìyanu ní lára kó wá nígbà àwọn ìjọ Musa tí wọ́n béèrè àmì tí wọ́n sọ pé àfi kí nǹkan kan ṣẹlẹ̀ làwọn ìgbàgbọ́ nǹkan ń ṣẹlẹ̀ wọn ò gbàgbọ́ gbogbo àwọn tí wọ́n ti lọ wọ́n béèrè àmì kò túrún kan lára wọn ọ̀dà táàmì bá máa tún un ni lásìkò ti wà yìí gan ẹ wo àwọn àmì tá a rírú ẹ̀ rí tá a gbọ́rú ẹ̀ rí tá a rí lásìkò ti wà yìí ìlú Ìbàdàn yìí kò yẹ kó ṣẹ́kù kírísítẹ́nì kan nílùú Ìbàdàn yìí mọ́ kò yẹ kó sẹ́kù ẹnìkan tí ó tún máa gbéégún tí ó máa bọ òòṣà nílùú ìbàdàn ẹnìkan tábà ní káfi ti ìbàdàn ẹnìkan káfi káfi sòdiwọ̀n ṣebí ìlú ìbàdàn yìí ni adìẹ ti ń wí ẹ máa kírun ẹ máa kírun àárí adìẹ ti ń sọ pé ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ máa lọ ṣọ́ọ̀ṣì sẹ́yìn ò tí ì tó lámì nínú ìlú ìbàdàn yìí náà ni wọ́n ti gbin igi àwọn pastors náà wọ́n gbin igi tígi hù tí wọ́n sì rí la ilaha illallah muhammadu Rasulu lára rẹ̀ pásítọ̀ yìí tí ó gbin tó ṣe ọgbà tó ṣe ọgbà ọgbà ṣọ́ọ̀ṣì rẹ̀ tí gíìsì wù la ilaha illallah muhammadu rasulullah só ti torí ẹ̀ gba ìsìláàmù àbí wàásù wo yùn. mo ti sọ rí pé tí ó bá gá sí pé bá a ṣe fẹ́ dìbò yìí tá a sì ní àwọn kándídéètì bíi márùn sí mẹ́wàá tí wọ́n fẹ́ díje fún gómìnà tàbí tí wọ́n fẹ́ díje pẹ́sidẹ́ǹsì tí igi wá wù ú lù ú tó bá gbé ọkọ̀ kan jáde tó ní èyí ni gómìnà yín ṣe é mọ̀ pé ká tún wá sọ pé àfi ká dìbò à ń wá wàhálà nù à ń wá wàhálà lẹ́sẹ̀ nù nítorí níjọ́hun àná gan nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ yan ọba wọ́n pe bàbá ń fa wọ́n nìkan wá dífá nígbà tí wọ́n bá dífá wọ́n sọ pé ẹni tí fá bá mú ní ọjọba pẹ̀lú ìgbàgbọ́ wọn lọ́jọ́ náà lọ́hùn bó tilẹ̀ gà sí pé irọ́ nífá irọ́ onífá odù lọ́pẹ̀lẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ nínú ẹ̀ ìlú sì tùbà ó túṣẹ lásìkò náà wọ́n sì gbà pé táwọn bá mú ẹlòmíì dípò ẹni tí ifá ní káwọn ò mú ìlú ò ní sinmi ìgbàkigbà tán bá sì mẹ́lòmíì náà ìlú kì í sinmi irọ́ nífa àmọ́ igi kì í ṣe rọ́ kò sí Ògún Ṣàngó Ọya kankan kò sí òòṣà kankan tá a gbọ́ pé òní máa ń jẹ́ kí igi ó wù Allah subhanahu wa ta'ala ní wu igi Allah tó wá wu igi ọwọ́ akọ láìláha ìlàlọ́hù sáragi muhammadu rasulullah sọ yẹ kẹ́nìkan kó ṣẹ́kù mọ́ tó bá gá sí pé àmì ìyanu lẹ̀dá máa fi gbọ́ lọ́n gbọ́ ọmọ èyí tí wọ́n bí nílùú èkó àwọn pásítọ̀ náà wọ́n bí tó mú kùránì wálé ayé láti inú àpòlùkẹ́ wọn ò tí ì bí kankan tó mú bíbélì wá sílé ayé só yẹ kí ìdílé àwọn tí kùránì ti jáde hùn só yẹ kẹ́nìkan ó tún ṣẹ́kù ń bẹ́ẹ̀ kọ́ mọ gbé bíbélì tí wọn ò mú wáyé kọ́ mọ gbé káàkiri tó bá gá sí pé àmì ìyanu ni máa sọ̀yàn di onígbàgbọ́ òdodo pásítọ̀ yìí tó tún bí ọmọ tiẹ̀ tí láìláìlà lọ́hùn tó wà ní àtẹ́lẹwọ́ ọ̀tún muhammadu rasulullah tó wà ní àtẹ́lẹwọ́ òsì rẹ̀ sọ yẹ kí ìdílé kankan ó nínú ẹbí wọn kó má jẹ́ mùsùlùmí tó wá ní ìlú òyìnbó òyìnbó kan ó gbin igi ó fi sí ọgbà nígbà tí igi ó wù ó fọ́ọ̀mù la ilaha illallah muhammadu rasulullah àríkété pé. ṣé gbogbo àwọn òyìnbó tí wọ́n jẹ́ tí wọ́n bìlífù nínú research tí wọ́n bìlífù nínú natural something ṣé wọ́n bìlífù nínú ẹ̀bí àwọn ìgbín tá a rí tí wọ́n kọ́ lá ìlà ìlà láò sínú rẹ̀ àwọn kẹfìrí náà ni wọ́n rí ṣé wọ́n di mùsùlùmí ẹran màálù tí wọ́n kú tí wọ́n gé lékiri lékiri tí iṣan nú ekiri kan tọkọ àlọ́ọ̀hù sí wọ́n gba aláwọ̀ náà gbọ́ bí? àníṣẹ́ iṣẹ́ ìyanu kò sọ ẹnikẹ́ni tó ń gbàgbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run ní máa sọ̀yàn di ó ń gbàgbọ́ òdodo nínú àdámọ́ iṣẹ́ ìyanu ni pé. àwọn èèyàn wọn èyí ti pasẹ̀ rẹ̀ di onígbàgbọ́ òdodo wọn ò lékún sí ni nínú àìgbàgbọ́ ìdí nìyẹn tó fi ká sí pé ìjọ ànábì sallallahu alaihi wasallam àwa kì í wá iṣẹ́ ìyanu kiri àìwá kò sí ní tá a fi ṣe yàtọ̀ sí pé iṣẹ́ ìyanu ti wà lára ẹnìkọ̀ọ̀kan wa iṣẹ́ ìyanu ó ti wà lára ẹnìkọ̀ọ̀kan wa iṣẹ́ tí ẹ̀dá ò lè ṣe àfọlọ́hun náà ń pè níṣẹ́ ìyanu iṣẹ́ tí ẹ̀dá ò lè ṣe àfọlọ́hun ni wọ́n máa ń pè ní iṣẹ́ ìyanu ó ti wà lára ẹnìkọ̀ọ̀kan wa wo inú ikùn rẹ wò wo ohun tó lọ ń pààkì síbẹ̀ ní àwọn nǹkan tó wà nú ọ̀sà ń pa ẹran òun pẹran ewúrẹ́ òun pa díẹ̀ ẹ wo bọ́lá ń ṣe to gbogbo àwọn tí ń bẹ́ ń fún wa ẹ wo bó ṣe tò ó inú òfin yìí kan náà inú òkun yìí kan náà bá a fẹ́ jọkà bá fẹ́ jẹ̀rẹsì bá fẹ́ jẹ pọ̀fupọ́fù bá fẹ́ mu tíì bá fẹ́ mu sóbò inú ikù náà láàmú sí o oúnjẹ ó sì lọ sáàyè oúnjẹ láì gà sí pé ẹnu kákan fi sẹ́nu ti wá ọlọ́run ni wọ́n máa tọ́ oúnjẹ sọ́nà tí ó fi lọ sáàyè rẹ̀ ẹni títí ẹ̀ bá yíwọ́ tó ń jẹ yẹn bọ́ sí ààyè míì lójú ẹsẹ̀ wọ́n sọ operation fún ni tó bá jẹun tí oúnjẹ yẹn ò lọ sí ààyè tó yẹ kó lọ ń kó rẹ̀ tó lọ síbòmíì lójú ẹsẹ̀ kò lè kò látàárọ̀ dálẹ́ kò lè jẹun láàárọ̀ kó má lọ sílé ibi tó yẹ kó lọ nílé oúnjẹ wọ́n ò rúdọ̀ síbí tù ni omi tá à mu ó níbi tí ń lọ tó bá lọ sáàyè míì wàhálà dé tá a bá tún wá jẹun yẹn tán èyí tí ò dá ń bẹ̀ ọlọ́run tún ṣe ààyè tiẹ̀ fún lọ́tọ̀ tí ó tún dúró sí ẹni tí ibi tí oúnjẹ tí ò dá tó jẹ tí ọba tún lọ ọbẹ̀ yọ gbọ́ náà lọ́lọ́hùn ìtọ̀nkọ́ omi tá a mú èyí tí ò ń bẹ̀ tá a fẹ́ tọ̀ jáde bá a ṣe jókòó ní ìsìn ìgbẹ́ ń bẹ nínú kun ẹnìkọ̀ọ̀kan wa oúnjẹ ń bẹ ń bẹ́ omi ń bẹ ń bẹ́ ìtọ̀ ń bẹ ń bẹ́ ìyún òtí ìtòsẹ̀ ìyanu ẹ̀tú wa máa wò ọlọ́run tún wá ṣe àyè ọ̀tọ̀ fún ìtọ̀ àyè ọ̀tọ̀ fún àtọ̀ kò tún jẹ́ ó dàpọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ nílé ìtọ̀ ọ̀tọ̀ nílé àtọ̀ ẹni tó bá ti jẹ́ ọkọ ìyàwó rí yóò mọ̀ pé àsìkò tí àtọ̀ bá ń bọ̀ ìtọ̀ ò ní wá àsìkò títọ̀ bá ń bọ̀ àtọ̀ ò ní wá ihò kan náà ni wọ́n jọ ń gbà kò ọ̀nà wọn ò pé méjì ẹni títí ẹ̀ bá míìsì pọ̀ agbára wò ká mọ́nu ẹni títí ẹ̀ bá fi míìsì pọ̀ ìsìn ni ó di pé ẹ máa wá ẹgbẹẹgbẹ̀rún wá wọ́n fẹ́ bá ṣe operation gbogbo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí ó kún sí ara wa ẹ tún wo agbárí wa ẹ wo ntọ́lọ́ ń tò mọ́ bẹ́ẹ̀ nínú agbárí kóńkó yìí ojú mbẹ́mbẹ́ imú mbẹ́mbẹ́ etí mbẹ́mbẹ́ ẹnu mbẹ́mbẹ́ ní ẹnu nìkan ẹ wo oríṣiríṣi àwọn organs tọ́lọ̀ ń tún kó bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tẹ́yìn ọ̀tọ̀ ń ta hán sílì ẹnu àjẹ ẹnu nìkan tá a bá ní ọ̀ràn dé ẹni tí ó bá ní àjẹ ẹnu Allahu mo rí ẹnu ẹnìkan jọ kan hmm. mo ṣe kábíyèsí ọlọ́run mo ṣe kábíyèsí ọlọ́run mo sáré pé ó ń tì tí bá ń sọ̀rọ̀ àfi kẹ́ ẹ farabalẹ̀ dáadáa ẹni tí ò bá farabalẹ̀ kò lè gbọ́n tí ń sọ mo wá ń wò bí ṣe ń sọ̀rọ̀ ṣe sì mọ̀ pé nínú àwọn ìró èdè àwọn sound àwọn letters àwọn kan bẹ tó ga sí pé kọ̀sọ̀gbọ́n tó fẹ́ dá sí ọ̀yanu. Oh, àyanu pè làwọn ọ̀yanu mo wá rí i pé àjẹnu rẹ̀ ọlọ́run tóbi lọ́ba o wo àjẹnu tiẹ̀ wo bó ṣe smooth mo wá rí i pé àjẹnu tiẹ̀ àdìpèlé lọ́lọ́run ṣe ó ṣe ọ̀kan ó ṣe kejì ó wá báyìí. méjì lọ́lọ́run fún un <coughs> méjì àjẹ ọ̀kan ń bẹ lókè lágbárí ìkejì wá wálẹ̀ onítọ̀hún sì ń sọ̀rọ̀ dòní olónìí ọkàn farabalẹ̀ tó bá fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ ni wọn ò rí operation yẹn ṣe wọn ní tí wọn bá ṣe agbárí ó fọ̀ wọ́n ní kọ́sá lu ilé ayé ìgbà náà ni kó lu ilé ayé ìgbà náà ni ọwọ́ ń wá kí òkè ó dilẹ̀ kí ilé ó dókè ó nìkan ṣe ni ọ̀hún wá bí òkọ́lé ńlá kó di àwọn ará Àbújá tí ń kọ́lé gíláàsì kalẹ̀ kó tó gbà lánàá bí ọlọ́run aláìníkan ṣe ni ọ́ ẹni tó nìkan ṣe yóò wòra rẹ̀ sóun lè dára àhún báyìí òun fún ara àhún sóun lè dá ara àhún iṣẹ́ ìyanu ti pé sí wa lára àbùkátà sí iṣẹ́ ìyanu kan bò míì mà ojú la làálẹ̀ yìí ẹlòmíì láti ẹ̀lẹ́ tí ò e àwọ̀ etí rèé ẹlòmí ò gbọ́ nǹkan kan ẹnu la níyì ẹlòmí ò lè fi sọ̀rọ̀ ká má wá tí ì sọ àwọn nǹkan míì tọ́lọ̀ tó wá kó sínú agbárí inú agbárí náà lọ́pọlọ wá wà nítorí náà má jẹ́ kẹ́nìkan kó fi iṣẹ́ ìyanu tàn ọ́ ọlọ́run ti ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ tí iṣẹ́ ìyanu tọ́lọ́ ṣe nínú ayé rẹ nínú bọ́dì rẹ tí kan bá fi mẹ́hẹ tí ẹ bọ́ ọ̀nù ìgbà yẹn lọ́ mọ̀ pé ẹbí yín ò lówó lọ́wọ́ ìgbà yẹn lọ́ mọ̀ pé àṣẹ ẹ̀ tí ẹ lówó lọ́wọ́ torí ẹ ná owó yóò tàn ẹ na owó òun síbẹ̀ yóò sì tàn. àbá ń sọ pé sẹ́yìn ìyanu ló sẹ̀ ń wá kó tó gbọ́ lóun gbọ́ ta ní ọ́. tọ́ ọ̀bá gbàgbọ́ ṣé wọ́n ní òsì náà lẹ̀ fún wọn ni tó dé sí ti pèsè ibi tó dé sí fún wọn ni ìwọ́n tó yẹ pé ọkàn lójú ni ò ríran òun fẹ́ kànáà bí osókè dilẹ̀ iṣẹ́ ìyanu náà ni wọ́n fi ń wọn máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ máa bọ̀ máa bọ̀ àgàn ọlọ́jọ́ pípẹ́ máa bọ̀ àrọ̀ tí ò lè rìn máa ẹni ń dá lárọ ta ni gbé dìde ìyún náà wà ń lọ ọbẹ̀ wọ́n kàn tí ọ mọ́lẹ̀ pa àwọn tó lè rìn ni wọ́n tí ọ pamọ́ bẹ́ẹ̀ sọ pé wò ó lè rìn. wọ́n lọ ọlọ́run dá ọ lágàn wọ́n láwọn ọ ọmọ pé ẹ kakuléètì ẹnu ẹ ẹnu ọkàn dé láti inú àgbàrá náà sọ pé à ìyá ti bímọ o lẹ́yìn mọ̀ pé ìyá ti bímọ nígbà ó ti lọ ọ̀dọ̀ Jésù inú àgbàlá tó ti sọ̀sù mẹ́sàn-án bẹ́ẹ̀ ọmọ sí àwọn tó máa ní Nàìjíríà ibi tó ti ń ta odidi ẹni tó ti mà sọ tí wọ́n ń tà á táwọn kan ń bí ọmọ tí wọn ò ní ìdí ẹ̀ tí wọ́n ń produce ọmọ tí wọ́n tọ́ fún wọn lọ́mọ wọ́n kàn lọ sí ọ̀dọ̀ àwọn tó bá ń béèrè fọmọ ni ọmọ rèé láti inú ẹ̀jẹ̀ wọn ti gbé fún un sáà máa gbọ́ ọ́nù níìsì ni wọ́n máa ń tàn jẹ́ pé ọmọ ọ̀bọ̀ ìwọ́n tó lọ ń dá lágàn wọ́n ní wọ́n á ń tàn jẹ́ pé ọmọ ọ̀bọ̀ ta ni ọmọ gbọ́tẹ̀ ń dá sí ṣé tọ́ ọ̀bá bímọ ó ní ọmọ gbọ́nà gbọ́ ni ọlọ́run sọ pé túláàsì ni kò bímọ ni àbọ̀ ọlọ́run sọ pé ní bàbá bímọ kò ní wà lìjà náà ni tó fi á di pé dandan kò sáré sẹ́ ẹ̀yà mi tó ti wá rí àgùntàn rẹ kò pásó èsì dáa tó ti rí ebójú kan náà lọ wà. àwọn tí wọ́n ń bi ànẹ́bì níṣẹ́ ìyanu ọlọ́run sọ fánẹ́bì pé wo àwọn tó ti lọ ṣáájú rẹ mi ò ṣe máa béèrè ẹ̀ náà nu kèé turun lára wọn o torí ẹni tí ọba ti ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nu iṣẹ́ ìyanu ọlọ́run kò lè rí nǹkan míì gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu ọlọ́run kò lè rí nǹkan míì gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu ọlọ́run nítorí náà àyà thirty eight yìí ó ń sọ nípa èsì sí ìbéèrè àwọn tí bá ń béèrè pé àfi ká múṣẹ́ ìyanu wá làwọn tó lè gbọ́ náà ń gbọ́ àwọn ò iṣẹ́ ìyanu kankan tá a mú wá ọ̀rọ̀ ọlọ́run la máa sọ ọ̀rọ̀ ọlọ́run ńlá máa sọ. nǹkan kan ṣẹlẹ̀ ńlé sí mi ní last week mo fẹ́ ṣiṣẹ́ kan mo wá nídìí náà ní bá mo náà lọ mo sì gbọ́dọ̀ tètè ṣe iṣẹ́ òun ah mo ní wọ́ ọlọ́run jẹ́ káwọn nẹ́pà rẹ̀ múná dé yìí mo ní láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sísìn jẹ́ wọ́n múná ìdè mo nídìí iná yìí bí mo ṣe ń sọ̀rọ̀ ń tán iná bá dé n bá ṣe Allahu Akbar nígbà tó bá di ní àná mo tún nídìí náà ẹ máa tún múná lọ lẹ́lẹ́yà bá ní kí n kún sọ pé kí a tún múná dé. mo ní tọ́lọ̀ ń bá pọ́nyàn lè ìyẹn ò gbọ́dọ̀ kọjá àyè rẹ̀ ṣé ìtọ́ pé mo ti wí bẹ́ẹ̀ last week ní tún wá wí bẹ́ẹ̀ lónìí rárá o ń gbọ́ náà ti fi yún pọ́n mi lé mo ti dúpẹ́ ẹ̀yún jẹ́ ń fi mọ báwọn ipò tí mùsùlùmí máa wà nù àjẹ ọlọ́run ní kíkọ́ dá wa lóhùn tó wù ni níwá àmọ́ sọ pé mọ̀ páláṣẹ gbogbo ogun tí ń bẹ láyé ẹ lónìí kókó rà mọ̀ páláṣẹ ni ọmọ aláṣẹ ni ọ ah, ọmọ aláṣẹ ta ni ṣé wà àtọ́lọ́hún tí ẹ gọdá sánmọ̀ ni abẹ́ gọdálẹ̀. àwọn ẹni ọlọ́run tí ń bá bẹ ọlọ́run fún nǹkan kankan tí nǹkan bá sì ṣe kò ń gẹ ẹ̀rù máa tún bà wọ́n ni wọ́n yìí máa sọ pé àti di aláṣẹ àṣẹ wo ló ní ọlọ́run nìkan ló ní kó ń fáyà kùn aya yẹn àti yẹn bá ọwa kan àyà tí wọ́n sọ pé ó ń sọ nípa kádàrà pé kádàrà máa yí àyà thirty nine yẹ́múhù lọ́hùn máa yẹ̀ṣà aláwọ̀ ń pa ohun tó bá fẹ́rẹ́ wàyúfúbítù ó sì mú ohun tó bá fẹ́ ṣẹ wàyíndàhù umùlìkìtàbí. ọ̀dọ̀ rẹ̀ sì ni tírà ìpìlẹ̀ wà kí ni nǹkan tí àlá òun parẹ́ kí sì ni nǹkan tí ó ń múṣẹ ọ̀rọ̀ pọ̀ lórí àwọn nǹkan náà àgbọ́yé kìíní tí ó tẹ̀sùwọ̀n jùlọ ni pé ááyà náà jẹ́ àlàyé fún ááyà tí ó síwájú rẹ̀ ìdí ni pé Aya tí ó síwájú rẹ̀ ń tọ́ka sí bí ó ṣe jẹ́ pé ọjọ́ ìyà tí ó máa kò lé àwọn aláìgbàgbọ́ lórí ti ṣe wà nínú àkọsílẹ̀ àyà tààtì náà yìí wá ń sọ pé ní ọjọ́kọ́jọ́ tí ìyà náà bá ń dé sí àwọn aláìgbàgbọ́ lọ́rùn ní ọjọ́kọ́jọ́ tí ìyà náà bá ń dé sí àwọn aláìgbàgbọ́ lọ́rùn ó ń bẹ nínú àwọn aláìgbàgbọ́ tí ó máa bá ìyà náà lọ ó sì ń bẹ nínú wọn ẹni tí ìyà náà yóò dá sí títí di ọjọ́ mìíràn àti ẹni tí ó máa bá ìyà lọ àti ẹni tí ọjọ́ ìyà rẹ̀ yóò sún síwájú gbogbo rẹ̀ ni ó kúkú wà nínú tírà láhùlì mahfuz tí í ṣe àkọsílẹ̀ ìpìlẹ̀ ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala nítorí náà ẹnikẹ́ni nínú àwọn aláìgbàgbọ́ tí ó bá bá ìyà lọ ní àgbọ́yé yẹmúhù lọ́hù máa yẹ̀ṣà ẹni tó bá bá ìyà lọ níbàámu sí àyà tó síwájú. Si tí aláwọ̀ fi ń fọ èsì fún àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n ń béèrè iṣẹ́ ìyanu wọ́n béèrè ẹ̀tì sí wọ́n béèrè ẹ̀kan wípé sọ fọ́lọ́hùn rẹ tí wọ́n bá jẹ́ òjíṣẹ́ wípé kí sánmà kó yalùwà tàbí kọ́rọ̀ òjò òkúta òkúta náà kọ́rọ̀ ọ lé wa lórí tó bá gá sí pé òjíṣẹ́ ọlọ́run ni ọ́ nígbà tí ìbéèrè wọn tó débẹ̀ ń dúró lọ́lọ́run wá ní likuli ajalin kitab ẹ lè kán wa lójú ọ̀rọ̀ kan tẹ́ ẹ lè sọ tó lè wúwa lórí òsì nítorí pé likuli ajalin kitabun gbogbo àjálù tí ó ṣẹlẹ̀ sámi ó ya ni òkúta ó jábọ́ ni ilé ó ni iná ó jó ni kíní kan ṣe ni àjálùnú lèkúlè ajalén kìtàbọ̀n ó ti lákọ̀ọ́lẹ̀ a ti fi ọjọ́ sí i a ti fi àkókò sí i kì ṣe ọ̀rọ̀ yín ni ọ wàá tì wá lọ́pọ̀npọ̀n pé ẹ̀ ń bẹ̀rẹ̀ ìyà ọ̀dà kíyà náà kó sì máa sọ̀kalẹ̀ báyìí ìṣe ọlọ́run sì ni ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ ànábì ọlọ́run kan nígbà tó kékékékéké tí wọn ò gbọ́ ó ní wọ ọlọ́run bá ń jẹ wọ́n yà ọlọ́run wa ní inna mu'idahum subuh inna mu'idahum subuh àdéhùn ya wọn àsùnbáà ni. <laughs> inna mu'idahum subuh adan ya ngau asubani anabi ona wan gbo pe ah an so pe ko so wan so pe to ba lagbara ko so ya kale ni isin ni isin ọlọrun wa ń sọ fún òun àṣùbáà ni ànábì ọlọ́run wá wò pé ah irú lélẹ́yìí ọlọ́run tó wá ní àlẹ́ ibi bìkọ̀rí bí ni. ẹ wo ọlọ́run bẹ̀wọ̀n tí ń túmọ̀ sí pé bá ń tọrọ ọkú kò mú ikú wá bá àjálù ní kú o wàlékúlè àjálù nkìtà àbòlù àjálù kọ̀ọ̀kan ó sì ti lákọsílẹ̀ ẹ wo tinubu náà nígbà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n béèrè fún ìyà wọ́n ní kọ́ lóun wọ́n sọ ìyà kalẹ̀ fún àwọn òun náà sì bẹ ọlọ́run wọ́n ọlọ́run tí wọ́n béèrè nìyẹn o ọlọ́run sì ní kó lọ́ọ́ kan kojú omi. lóhùn tó wù pé ọkàn wọ́n ń béèrè ìyà ó ní lọ ọkàn ọkọ̀ ojú omi ó ní iye ọdún tó fi kan ọkọ̀ ojú omi kó tó wá di pé ìyà wá sọ̀kalẹ̀ ẹnìkan ò lè kan ọlọ́run lójú ó ò lè sọ̀rọ̀ kan kó wú ọlọ́run lórí tí ó fi wá ṣe nǹkan ṣáájú àsìkò rẹ̀. ọ̀nà wọn wá ní kádàrà gbà yí nígbà òjá sí wípé lèkúlè ajalén kìtààbùn gbogbo ìṣẹ̀lẹ̀ ló ti wà rìtín nínú láhùlì mahfud tíṣẹ̀lẹ̀ ń bá tún wá dé tíyà ń bá tún wá dé yẹmuhu lọ́hùn mọ́ yẹ̀ṣà ẹni tọ́lọ̀ ń bá tún ẹni tó bá tún wá wu ọlọ́run ni ó tún ní kó bá ìyá ń lọ ẹni tọ́lọ̀ ń bá tún fẹ́ ẹni tó bá tún fẹ́ pé àwọn eléyìí o wọ́n bá lọ àwọn náà wọ́n bá lọ wàyú síbítù bákan náà ẹnikẹ́ni nínú àwọn aláìgbàgbọ́ tí ó bá ru ìyà náà là títí di ọjọ́ mìíràn ni àgbọ́yé wàyúfúbítù ẹni tó bá ru ìyá náà tó rù là tí ò bá ìyá yẹn lọ ó ní àgbọ́yé kí ni o wàyúfúbítù àgbọ́yé tó lálàáfíà jùlọ nù fún àyà wọn àgbọ́yé tí ń sọ nípa ìparun. E tí àwọn kèfèrí ń béèrè fún tí aláwo sì ń jẹ́ kó yí ànábì rẹ̀ pé òun èé sọba tẹ́nìkan máa ti gbọ̀ngbọ̀n òun èé sọba tẹ́nìkan máa kán lójú kò sí nǹkan tó lè dánwò tó lè kán ọlọ́run lójú tí ó fi wá tètè gbọ́ ọ lórí ẹ̀ṣẹ̀ rẹ rárá o máa dá nsọ ni àkọọ́lẹ̀ ọjọ́ tó jẹ̀yà rẹ ó ti wà lákọọ́lẹ̀ o ò lè kán ọlọ́run lójú bí bá lọ sògùn owó o ò lè kán ọlọ́run lójú kó sọ ọ́ dolówó àfi tọ́ọ̀bà ya wèrè ló kù. àgbọ́yé tọ́ba sopọ̀ mọ́ ááyà tó síwájú ááyà tàbí ááyà tó tẹ̀lé ááyà láti fi yanjú ìǹtọ́fẹ́ rújú nínú àyà kan ó ní àgbọ́yé tí máa ń orókè jù nítorí pé agbó àyà yẹn yé within the context nìyẹn agbó àyà yẹn yé láàrin ọ̀rọ̀ tó ti jẹyọ kì í ṣe pé agbó yé pẹ̀lú àyà míì nínú súrà míì ok gbígbọ́ àyà kan yé pẹ̀lú àyà tó síwájú rẹ̀ tàbí àyà tó tẹ̀lé òní àgbọ́yé tí máa ń gbígbó orókè jù ló sì fi já sí pé òun náà ni àgbọ́yé àkọ́kọ́ tá a mú wá ń bì àmọ́ àwọn àgbọ́yé míì wà táwọn afáà tún sọ a máa mú eléyìí wá láìpẹ́. lẹ́yìn àgbọ́yé yìí ni ọ̀rọ̀ kan àwọn àgbọ́yé tí ó dá àyà náà tú lọ́tọ̀ láì sopọ̀ mọ́ àyà thirty eight àgbọ́yé kejì inú àkọsílẹ̀ méjì ni kádàrá ẹ̀dá wà àkọsílẹ̀ kan wà ní ọ̀dọ̀ àwọn màláíkà àkọsílẹ̀ àkọsílẹ̀ ti ọ̀dọ̀ àwọn màláyíkà ni àkọsílẹ̀ tí Allah subhanahu wa ta'ala ń gbé fún wọn lórí ọ̀rọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan ní ọdọọdún nínú òru abiyì Laylatul Qadri ìyípadà ó lè ṣẹlẹ̀ sí kádàrá ẹ̀dá nínú àkọsílẹ̀ ti ọ̀dọ̀ àwọn màláíkà nípa kí ohun ti titun tẹ̀ wọ́n lọ́wọ́. lórí àwọn àlámọ̀rí ẹ̀dá kan bákan náà àwọn àlámọ̀rí kan lè wà bí ó ṣe wà tẹ́lẹ̀ ní èsìn àkọsílẹ̀ kejì ni àkọsílẹ̀ tí ó wà ní ọ̀dọ̀ Allah nínú tírà Lahul Mahfuz tírà Lahul Mahfuz àkọsílẹ̀ yìí ló kó gbogbo ọ̀rọ̀ ẹ̀dá sínú tán pátápátá. Pata, pata bẹ̀rẹ̀ láti ìgbà tí ẹ̀dá kò tí ì máa jẹ́ ẹ̀dá títí dé ìkángun ẹ̀dá nínú ọgbà àdẹ́ra tàbí nínú iná nínú àkọsílẹ̀ yìí ni Allah subhanahu wa ta'ala ti ń yọ àkọsílẹ̀ ọlọ́dọọdún fún àwọn malayika rẹ̀ ohun tá a sọ bẹ́ẹ̀ ni pé kádàrà méjì ló wà kádàrà tọ́lọ́ máa ń gbé fún àwọn màláìkà lọ́dọọdún tíyẹn máa ń ṣẹlẹ̀ nínú Lailatul Qadri àti kádàrà èyí tó jẹ́ master kádàrà master book tí ń bẹ lọ́dọ̀ Allah ìyẹn náà ń pè ní Lahul Mahfuz nítorí náà ohun titun nínú kádàrà tí ń bẹ lọ́wọ́ àwọn màláìkà ni àgbọ́yé yẹmúhù lọ́hùn mọ́ yẹ̀ṣáù ohun titun tọ́ba ti àwọn màláíkà lọ́wọ́ nílẹ̀ látùlẹ̀ kọ́dírì òun ni àgbọ́yé yẹmúhù lọ́hùn mọ́ yẹ̀ṣáù bákan náà ohun tí ó bá wà bí ó ṣe wà tẹ́lẹ̀ ní èsìn ni àgbọ́yé wàyúbítù àmọ́ àti ohun titun àti èyí tí kò titun nínú kádàrá tí ń bẹ lọ́wọ́ àwọn màláíkà ìkíní kejì ló wà bẹ́ẹ̀ nínú tírà láhùlẹ̀ mahfuz àgbọ́yé kejì nu kò tako àdìọ́kàn wa sí kádàrá ọlọ́run kádàrá méjì ló wà kádàrá tí Allah máa ń gbé lé àwọn màláíkà lọ́wọ́ ní ọdọọdún ibi tí wọ́n ti ń yọ kádàrá ọdọọdún wá yìí àyè kan ni wọ́n ti mú wá àyè tí wọ́n ti mú wá òun ní ń pè ní láhùlì mahfuz wọ́n ti wá pín ìṣẹ̀mí ayé wa yíálì wọ́n ti pín yíálì síbẹ̀ kódà ká tó délé ayé. Si àkọọ́lẹ̀ rẹ̀ mbẹ́mbẹ́ ok àkọọ́lẹ̀ ọ̀wọ́ àsìkò tí èmi àti ẹ tá a lò láyé ọwọ́ yẹn nìkan làláwo máa gbé lé àwọn lọ́wọ́ gbogbo wa la mọ̀ wípé ayé ní ọdún kìíní a sọ pé ó pé ọmọ ọdún kan definitely kádàrá rẹ̀ ọdún kejì ìyípadà ó dìgbà bí gbogbo rẹ̀ ò yípadà yóò lé yóò pé ọmọ ọdún méjì nínú kádàrá ọdún kejì àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ wá yínú àbí ní tí ò tí ì ṣẹlẹ̀ tọ́rọ̀ ò tí ì kàn. tọrọ rẹ̀ wá kàn tí wọ́n á gbé láàmàlẹ́kà lọ́wọ́ tí wọ́n wá ń pariwo pé kádàrá rẹ̀ níbo ní yí lọ. àgbọ́yé kejì nu táwọn àfáà tún mú wá lórí yẹ́múhù lọ́ọ̀hù mọ́yẹ̀ṣà ìtumọ̀ àkọ́kọ́ òun ní í ṣe pẹ̀lú àyà thirty eight ó ní í ṣe pẹ̀lú àyà thirty eight níbi tí àwọn ọ̀ṣẹ́bọ tí wọ́n ti ń béèrè fún ìyà tí Allah wa ń jẹ́ kó yé wọn pé ọjọ́ ìyà ti lákọ̀ọ́lẹ̀ ẹ béèrè fún ẹ béèrè fún kò káwọn lójú tíyà náà bá sì dé ẹni tó bá tún wu òun lòun ó parẹ́ ẹni tó bá wu òun òun ó ṣẹ́kù àwọn tó bá parẹ́ mọ́yàlá yẹmúhù lọ́ọ̀ mọ́yàṣá òun ọ̀pọ̀ àwọn arẹ́nu àwọn tó bá jẹ́ kí wọ́n tún máa bẹ tí yóò gbé wọn lọ òní wàyófíbítù ìtumọ̀ kejì kádàrá ọdọọdún tí ń tẹ àwọn màláíkà lọ́wọ́ àwọn ìyípadà tí bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó pé ọmọ ọdún báyìí lẹ́sìn ó sì pé ọmọ ọdún báyìí lọ́dún yìí ok àti àwọn nǹkan míì tó bá tún rọ̀ mọ́ òyì tí ọba jẹ mọ́ pé ní last year ọmọ ọdún mẹ́wàá lọ́dún yìí wọ́n á kọ eleven síbẹ̀ pé ó pè ọmọ ọdún mọ́kànlá lọ́dún yìí yẹmúhù nù wọ́n ti pa ọdún mẹ́wàá rẹ́ nù wọ́n ti kọ ọdún mọ́kànlá sí i nítorí pé ó lo ọdún mọ́kànlá láyé wàyí síbítù àwọn nǹkan míì tí ò ní yí padà ń bẹ àwọn nǹkan tí kò ní yí padà nínú ọ̀rọ̀ ẹ̀dá kódà kò tún lo ọdún míì sí i òun ni wàyí síbítù àmọ́ èyí tó yí padà àti èyí tí ò yí padà lọ́dọ̀ àwọn màláíkà ni ìyẹn ti ń ṣẹlẹ̀ méjèèjì ń bẹ ní ọ̀dọ̀ ta ni o ọ̀dọ̀ Allah o àgbọ́yé kẹta.